صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل صورة أقرار الكتاب àti ìgbìyànjú fún adájọ́ àmọ̀ṣẹ́lẹ̀ nípa àwọn ara ilé ànábì àwọn ọ̀hánà rẹ̀ ìbẹ̀rù tí ó tẹ̀lé ànábì tí ó di ẹjọ́ tó di àìsíyá abẹ́rẹ́ tó fi ìfẹ́ sí ọ̀rọ̀ yìí tó fi káyọ̀ rẹ̀. lápá ọ̀nà ẹni kápá rẹ̀ sí ìlú ilé àwọn ọ̀nà. تفسير القرآن tí a bá ipa rẹ̀ lọ. Mo fẹ́ ṣe àdìmọ́ rẹ̀. Àyà one sixty náà ni a ẹ̀rọ. Náà. أعوذ بالله من الشيطان الرجيم فأنت ذلك أنباء سفق من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله أخير بمن يعلم Lọ́rọ̀ ọlọ́run bá tí ó dá àwọn ènìyàn. Ọlọ́run náà lẹ́nu tó wọ́n àwọn ẹ̀sẹ̀mọ̀ sí wa. Ó ti ṣàlàyé pé àlejò tó wọ́n àwọn ẹ̀sẹ̀mọ̀ òun lòún ṣe ní ẹni tí ó tó ti ń súnmọ́ kìí ṣe ẹni tí ó lè pátápátá tí kò fi ń da àlàáfíà ní àyè tí kò fi ń da ìrọ̀rùn láyè nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀. Ọlọ́run bá ní ilé ìlú tí a máa sọ bọ́ ọ̀sẹ̀ lọ́rọ̀ títí àwọn olóńlá ńlá lẹ́yìn oúnjẹ. ọlọ́run wá sí dá àwọn òṣèré lójú kíkẹ́ ìyẹ غالب لكم وإني يخبركم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون أعوذ بالله من الشيطان ينشأ àwọn ọba tí ń dá àwọn mùsùlùmí lójú wípé tí òun bá ṣe ìrànwọ́ fún ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn ẹni tó ń kọ́ mọ̀ wọ́n. ọlọ́run tí mo bá rẹ̀ lọ́wọ́ tí mo kọ́ ẹ lápá فلا غالب لكم ìfẹ́lẹ̀ kan tó lè borí yín ẹgbẹ́ kò tẹ́lẹ̀ kan tó lè rí èyí tí ó ṣẹ́gun gbàtí ọlọ́run láti sọ pé ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ ṣẹ́gun kò sí ojú ojú kò sí ọgbọ́n tí àwọn ọ̀rọ̀ tó ń jẹ́ ọ̀tá níbi dá ó wà pàtó tó wá pé ó ń borí yín ìyẹn ni pé ọlọ́run bá ní pé wá pé tó ń bá fẹ́ ṣe kò sí ẹnìkan tó lè yẹ̀ ọ́ ní ọwọ́ rẹ̀ wò eléyìí ti pẹ̀lú tó gbọdọ̀ nílẹ̀ tí wọ́n kan ẹni máa ń gbé òṣèlú ni pé tó lọ́ba lè ṣe fún mi ní dáadáa ìrànwọ́ tí mo lọ́ba lè ṣe fún mi kò sí ẹnìkan tó lè ní òun ó yí kúrò wọ́n àti ẹni yẹn ìṣẹ́jú ewu lẹ́wọ̀n máa kú ìdùnnà àwọn àbáwọn ìgbà máa ń sọ pé kọ́lá kọ́ ẹni yẹn máa wo lọ́ọ̀ṣù màṣúrù ìrìn àti kò jẹ́ kí ọlọ́run tí wọ́n rẹ̀ ní pé bí ṣe ń fẹ́ ẹ̀yẹ kúrò ní tó òun lágbára tó òun súnmọ́ lọ́run tó òun lè yí nǹkan kan padà ní nǹkan tó bàbá fi ṣe fún ẹ̀dá rẹ̀ ní dáadáa. bákan náà wọ́n ní wà ní ẹ̀yẹ kan gbólùkùn níbi ọlọ́run tí mo wá fi dáàbò láti ìtumọ̀ ní dáàbò láti mo fẹ́ dójú tì mí mo fẹ́ dójú tì mí ẹni tí mo fẹ́ kí àwọn ọ̀pá tí wọ́n kápá yín tó bá ń gbìyànjú ọlọ́run lábẹ́ bàbá yín dá nígbà bí ìròyìn tó rò kù ọlọ́run yìí kò sẹ́ tó lè rẹ̀ lọ kò sí ẹni tó lè rẹ̀ lọ àdéhùn nípa ẹgbẹ́ ọ̀rẹ́ lọ tòrò ìwé yìí rọ̀ àwọn onímọ̀ alágbára ń pè ní ìtìkáàmù ìtìkáàmù tàkàtà tẹ̀kíyà ìfọ̀mù ìkárì ìfọ̀mù ìkárì ní kò tí ó tọ̀ sí rẹ̀ lọ. bí ọba ń lọ kí ó kú sí ìfọ̀mù bàlágà yóò mú ní tání tání ẹni tí ó rẹ̀ lọ. ọlọ́wọ́ òfin ọlọ́wọ́ òfin tọ́lọ́wọ́ sọ ní kò tí ó tọ̀. ọ̀nà ìgbàlódé yẹn kúrò kò tí tó lè ràn yín ní ń bà ẹ̀sì lẹ́yìn ọlọ́run wàá ní ẹni ká lè bá kó ṣe fún wa tọ́lọ̀ bá lọ́wọ́ kó ṣe ṣe tí ìgbà ti wà lórí ọkàn títí tọ́lọ̀ bá lọ́wọ́ fẹ́ ṣe dáadáa fẹ́ dà ipa ilẹ̀ kan ò lè ka kó lóun yí padà tọ́lọ̀ bá ti lè ní ṣe ipa ilẹ̀ kan ò lè ka kó ní kó ṣe gbogbo nǹkan rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ọ̀la ẹlòmíì yóò rọra gbogbo ìwé ó kórìíra rẹ̀

náà ló túmọ̀ sí pé ìyẹn ń gbádùn ẹni ẹ̀kọ́ túmọ̀ sí fọ́nà wọn bá ó ní ẹ̀sìn yẹn lọ́nà òbí ó sì wà láti lè ṣe bẹ́ẹ̀. tó ẹni ní olè máa rí ọ̀nà owó olè máa rí owó olè máa rí àjù gbogbo nǹkan máa dùn ní ẹ̀yìn tó lè pé àwọn èèyàn wọn á bínú wọn àwọn ẹni tó ní ìyọ̀n bàjẹ́ kí nínú òbí bàjẹ́ ọmọ ti di bẹ́ẹ̀ yẹn. tó kò ní mú kò ní bá mú gbogbo ọmọ ìdílé ìdílé ọmọ ìdàrú papọ̀ mọ́ra wọn òun ọmọ rẹ pé fún àwọn ọmọ rẹ yá á ẹ̀rí báyìí ayé ti máa ń lè mà tó ọlọ́run bá dáhùn dúró sí kí lè fún àwọn ọlọ́run òsì nínú ẹ̀rọ rẹ kí ni máa ń ti kí ni máa ń kí ọmọ rẹ yóò ìsú lọ́rùn rẹ nìyẹn ìsú tó lọ́rùn wa rẹ òun yóò òní ọmọ wọn pé ọlọ́wọ́ òbí ló tẹ́lẹ̀ yìí ìyẹn ń kírun dédé ń gbàwẹ̀ dédé ó ní àkéyídà òṣèlú pẹ̀lú ọlọ́wọ́ ọba èyí wọn lọ́wọ́ ọba dúró torí pé dúkìá ló ń tẹ̀lé rèé torí láti tó tẹ̀lé rèé àárọ̀ ìtumọ̀ síbẹ̀. bẹ́ẹ̀ ni kí wọ́n á ti ká ìkẹlẹ̀ ń dán ìjẹ múlẹ̀ ń dán ẹ wá rí pé òkì mi kì í tẹ̀lé àṣẹ ọlọ́run oníbíbí àlejò aláburú ni ń sóògùn ní gbogbo aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ wá rí pé àwọn ìtàrọ̀ lówó owó ìtàrọ̀ lé owó ni kẹ́yìn wá ní àá ah, ah, àwọn èèyàn ń bínú ọlọ́run bínú à ah, <laughs> ọlọ́run bínú sí ọlọ́run bínú sí tò kí ni ẹni gbọdọ̀ kílẹ̀ oyin wa ni torí ẹ́ẹ̀dì kékeré sáńgírí sí hánà tó tún lọ ọ̀nà owó. ó dàbí ẹni tó lóun èyí kírun èyí o owó ti mọ ìka fún un ẹ̀rọ àwọn tí ń ta owó wọ́n sì mọ rí owó ó dà àwọn míì wọ́n ń tà fáàtà ń ta owó lẹ́nu ó ní káńkọ́ọ̀tì ni wọ́n fẹ́ẹ́ rí owó lẹ́nu káńkọ́ọ̀tì tó ń pè wọ́n káńkọ́ọ̀tì aláwo ni wọ́n pè wọ́n ó sì mọ owó ó sábàyà láti wọ́n báyìí ó lè wọ́n lọ rí mọ́tò ah káì wọ́n máa tẹ́tí mọ́tò léra wọn tó pé àbúrò wọn tó kí ló àwọn yìí wá lọ ní èèyàn ní bínú ọlọ́run òbínú àwọn òbínú ti wọ̀ wọ̀ á sì kí lè ṣe kí ẹ̀rọ bí ń dá pé ọlọ́run bá bínú sí yàn ọlọ́run kò bínú sí yàn ẹni tí ọlọ́run tẹ̀lé àṣẹ ọlọ́run òní lọ ẹni tí kì í ọmọ pé lápájá yìí á ah, ọlọ́run ò bínú sí ọlọ́run ò bínú sí irú ẹni tọ́wọ́ bá ní ọlọ́run ẹni tí mo bá ń ṣèrànwọ́ fún kò tó lè ní kí n má ẹni bá ti mo fẹ́ pàtì kọ́lọ̀ náà ń kọjú ọ̀rọ̀ nígbà wọn sọ̀hábà ní pípé ní ọdún tó ń kó mọ̀ wọ́n wàlá rán ìbàdàn kù ọlọ́run ti bá ń rẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó lè borí ní wàyí ọ̀kẹ́ lóríkù tí lọ́rọ̀ bá ti fẹ́ láti ní ọdún fàlọ́run lọ́rọ̀ ní ọdún tó ń kó lè bá ẹ̀ kò sẹ́ni tó lè rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ọlọ́run wa وعلى الله فليتوكل المؤمنون ọlọ́run yóò gbẹ oúnjẹ ọlọ́wọ́ ọba rẹ̀ yóò gbẹ oúnjẹ ọlọ́wọ́ kò ní gbẹ oúnjẹ ẹnì kankan kò ní gbẹ oúnjẹ àpá kankan kò ní gbẹ oúnjẹ lẹ́ńtàlẹ́ kankan kò ní gbẹ oúnjẹ òògùn kankan ọlọ́run kan ló bara lé ẹ wà máa rí àwọn èèyàn náà wọ́n sọ pé ojú pé àánú ọ̀bára lè gbẹ́ta kọ́lá òkú gbẹ́ta tó mẹ́lẹ̀ yìí àgbà nílé ẹ̀ akọ̀tún wẹlé ọlọ́run ní ìpè nǹkan ẹ̀ já kó ẹ̀ kó bá jọ lójú já àwọn kìíní ẹ ọdún tá a fi ń wẹ̀ yìí náà àmọ̀ pé kò jẹ́ kan ẹ mọ́tò ẹ mọ̀ jẹ́sẹ̀ rẹ̀ pé rọ́ni wọ́n pa nù rọ́ni wọ́n pa ẹ̀ gbogbo táwọn tó mọ́rọ̀ yìí náà ọ̀pọ̀lọ́run náà ti ti ọlọ́run náà ọ̀dà rẹ̀ nínú ọkọ̀ àpò ìtọ́nà bàbá ìdílé náà já kó níbi rẹ̀ yọ kó níbi rẹ̀ kọlọ́ni lọ́rùn ìgbà wọn ló ń mọ̀ lóòótọ́ tó bóyá ọba gbà fọlọ́run ní í ṣe àti kí ìtọ́nà ọba ní í ṣe. sọ ẹni tó bá fẹ́ jẹ́wọ́ mi níbi àtàwọn kò ní ìgbé ẹ̀yìn tẹ̀lé ọlọ́run ọba ìfi ọkàn sí ọ̀dọ̀ ọlọ́run yóò tóbi nínú ọkàn ẹni rẹ̀ nǹkan kan ò ní tóbi yóò gbẹ̀yìn rẹ̀ ní gbogbo àti ẹ̀mí rẹ̀ bá ti ń lọ kí ó fẹ́ ní kó fẹ́ darí sí ibi kankan ọ̀dọ̀ ọlọ́run ẹ̀mí rẹ̀ darí sí. tó sábà sọ pé àtàwọn kò náà lọ wà àwọn afá tó ń ṣàlàyé rẹ̀ pé nínú àwọn kan tí ipò lánlá sí ìrànlọ́wọ́ nínú ẹ̀sìn ọlọ́run ipò lánlá inú ẹ̀sìn ọlọ́run inú ẹ̀sìn àtàwọn fún ẹtí ọlọ́pàá ní kí ẹnu rẹ̀ kó tí péjì àtàwọn fún wípé ìmọ̀ inú bí ẹ̀sìn rẹ̀ ti ọba tó dára torí gbogbo wa irú ẹni yẹn kọ́nà kẹ́lẹ́ kan máa ń fún pé tó rí pé èmi ni yìí ń ṣe dáadáa fún ọ má ṣe nǹkan tó ti jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn ẹni ẹ̀sìn dáadáa lọ́wọ́ torí ó ta ló ń pè wọ́n ìròyìn ṣe tó bá ti lórí ṣe mọ́ ọlọ́run kò ṣẹlẹ̀ sí ọ̀tọ́ kò ní àbàwọ̀ náà ọlọ́run ti ní pé lẹ́bí ọlọ́run ìlú ká kọ́lọ́ kéré àwọn àlẹ́bí ọlọ́run kéré kò jẹ́ sí ni gbogbo àlẹ́bí ọlọ́run bá tó máa ti ní pé tó máa ń ti dáhùn àbáyé ọ̀gbọ́n àti ìṣẹ́jú kò sáwà kúrò lórí ọ̀rọ̀ النبي صلى الله عليه وسلم قال يا قوم إن فتوكل على الله إن كنتم مؤمنين àlejò bó kárẹ̀ nínú ọ̀sán pé wọ́n tún fọ́ọ̀rọ̀ ìjọ rẹ̀ pé ah àwọn kúlù lọ́wọ́ yé o bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlejò ọlọ́wọ́ wà lápá bẹ́ẹ̀ ni àlejò sọ̀rọ̀ náà ló fẹ́lẹ́ mìíràn. Ìtàn wọn kò ìgbẹ́ni ti ọlọ́run. Òun kí ẹni yan balẹ̀ kẹ́ni yan balẹ̀. Ipe kò sí kò sí nǹkan tí ọlọ́run bá bá ní yóò ṣe nǹkan yóò ṣe. Ìtọ́nà bá ti ní kò ní ṣe é sí ètò ìṣèkè náà ṣé wàá ní bí ẹ̀rọ tí mo kọ̀ bá rẹ̀ yẹ tí o ti gbẹ́ ẹ̀rọ tí ọlọ́run wà wọ́n yóò wá túnbọ̀ sí pé tó bá yẹ kí ìlú ń ṣe ní ìgbé bẹ́ẹ̀ bọ́lá ti kò orang kalẹ̀ ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé orang tó ń jẹ́ àwọn àbáàkù bí nǹkan ṣe máa ń rí orí ayé tí ọmọ tọ̀ èèyàn tọ̀ ẹ̀kú ìlànà yẹn lápẹjú ètò ìtọ́jú wà ní ṣọ́ọ̀bù orang inú àwọn ètò bá ń gbé kalẹ̀ níbi tí ń jẹ́ àbáàkù òun náà ti ń ṣe kí ni ó lo ssc lọ́wọ́ wọ́n kọ́ ní rìsọ́ọ̀tì ó lo master language compulsory tó lẹ́yìn náà ọ̀hún àti oṣù jáàmù àmọ́ kí wọ́n ní ẹ̀ ló gba jáàmù ló ní kí bẹ́ẹ̀ ló sì nígbà olùgbé wọn lé ti bẹ́ẹ̀ olùgbé wọn lé àwọn ìlú ìgbà jáàmù ẹ̀kọ́ lọ́n bá fún yóò wọ̀ olùgbé ni ọba tó dáa tó bá yóò wọ ilé ti ń wù ọ́ sẹ́gbẹ́ mi ń ti náà ẹ̀ ti wọ́n ọgbà jáwọ́ bẹ̀rẹ̀ wọ́n á ní ìlú ìgbà tó wọ́n bá ní wọ̀ ní wọ̀ jẹ́gẹ́dẹ́ ní wọ́n tọ́lẹ̀ lọ. tó iná ní kọ́mọ́ sọ pé ìtìkọ́sì àgbà lẹ́yìn lẹ́yìn àtàwọn ọ̀nà àyẹ̀ sọ. tí òun ti sábà kí tó gbé kalẹ̀ pé báyìí ló ti sọ ọ́ ìyẹn ò túmọ̀ sí pé èèyàn bára lé ọba tó dára rẹ̀. wọ́n kékeré àtàwọn kúlù àtàwọn kúlù òun yàtọ̀ sí àtàwọn kúlù náà là ń sọ pé láwọn tó ká lọ ṣe lẹ́nu kan ló ti wá sí i àmọ́ àtàwọn kúlù òun ni kí èèyàn máa tanra rẹ̀ jẹ kóló olùbára lọ́rọ̀ ìtanra ẹni jẹ ohun tí ó tí ó tí ó tọ́lọ̀ wọ̀ sọ pé bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe kó wọn tí wọ́n á lọ gbẹ́jẹ̀ rẹ̀ tọ́lọ̀ ìtàwọn kúlù rẹ̀ fún bí ara ẹni jẹ rẹ̀ ilé ọ̀rọ̀ tó kọ́ wọn wá lẹ̀ ẹ̀kọ́ ẹni tí ó wò yóò gbàjọ́ lórí òun bá ògbẹ́ni tẹ ògbẹ́ni tẹ ọlọ́run pé ó ti fún yóò lọ sí sọ́dọ̀ bá náà wọlé sí lọ́wọ́ yìí wọ́n á jẹ́ gbogbo gbàjọ́ fún mi ìgbà gbàjọ́ fún tèmi o kó lọ́wọ́ bẹ́ẹ̀ jì ògbẹ́ni tẹ ọlọ́run lọ́wọ́ tó tàwa kúrò nìyí o àmọ́tọ̀ ìyẹn ti gbogbo ẹgbẹ́ òun ṣe ìyá òfin tọ́ kọ́nà bá ní kọ́nà ògbẹ́ni tẹ ọlọ́run kí n fi lé ìgbẹ́sìn ọ̀lọ́run yìí kò gbé bóyá ọ̀wá múyàn bóyá ìkọ́ àbí ẹ̀fẹ́ kọ́ ẹ̀fẹ́ tó kọ́ níbi jáàmù àmọ́ tó àdúṣọ̀ jáde ni wọ́n náà fẹ́ ọ̀la ìtọ́nà ní yóò ṣe ìrìlẹ̀ tó fàánà wọn ìpínlẹ̀ sọ̀rọ̀ kẹ́lí ẹ̀rù ìbò ìyẹ̀wò rẹ̀ ọ̀nà kẹ́lí ìyẹ̀lẹ́ ìyẹ̀lẹ́ ayẹyẹ ọ̀rẹ́ يا أيها الذين آمنوا Àwọn òjíṣẹ́ tí òun rán ṣe sí wa لكن النبي الله نوح لكن النبي الله آدم النبي رجل النبي عمره كيشة النبي نوح والذي أعطى اللهم أني نقول فتوجة ìwà jàǹbá ìsílọ́wọ́ àlẹ́bí ọ̀rọ̀ ìsàlẹ̀ ìkan tó wá ṣe pé nínú iṣẹ́ rẹ̀ ẹwà bá jàǹbá níbẹ̀ àbí nínú wa rẹ̀ ẹwà ẹwà kẹ́kẹ́ ní jàǹbá níbẹ̀. Ṣeré àgbáyé ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ fún àwọn bí ìmà ọjọ́ kúkú lánúlá sí màálùfẹ́ sí àlẹ́ẹ̀kẹ́ ẹ̀ǹdìyà. Níbi nínú ọlọ́run àlejò ọlọ́run ti gbé ẹgbẹ́ àkọ́kọ́ kan sí lò kọ́ńtà yẹn gbọdọ̀ wà ló pẹ̀lú gbogbo ẹtí ń jà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ kọjá. iná ẹni tó bá ti wá sọ ìtàn kan bí ẹni tó ìtàn yẹn fẹ́ẹ́ tó kẹ́ tó lẹ́nu pé wà á tún sílẹ̀ kí ló lè rẹ̀ yìí tó ti kọ́kọ́ bẹ́ẹ̀rù ọ̀rọ̀ náà bí ti lé ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. bóyá òfin mọ́ tó ṣẹlẹ̀ òfin mọ́ tó ṣẹlẹ̀ níbi tí ní ọmọ táyì pé à irú òun lẹ́yìn fún àmẹ́lì ọlọ́run ọmọ ìgbé kiri ọ̀rọ̀ yẹn náà kẹ́kẹ́ yẹn láti ní nǹkan yẹn lọ́wọ́ kí gbogbo ẹni tí ń yà àmẹ́lì ọlọ́run rẹ̀ ní ṣe aláàbò rẹ̀ kí ní ṣe ní ìjàmbá rẹ̀ ní ṣe kí kò ti ṣe ọlọ́run ọba pé yẹn ti ní ìpìlẹ̀ lára wọn ọlọ́run bá ní wọn fẹ́ kí wọ́n lè lè rí yẹn olúwa ní kò lẹ́tọ̀ọ́ tó wà nílẹ̀ nìkan ayélujára wọ́n ìlà mọ́wọ́n kúlẹ̀ pé àwọn abáríwá jàǹbá lọ́wọ́ rẹ̀ abáríwá jàǹbá lọ́wọ́ rẹ̀ pé ọlọ́run kò tó kú débẹ̀ kì í ṣe kì í tẹ̀lẹ̀ rárá kì í tẹ̀lẹ̀ tí ọtí bá jà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ pé àtàmìyá máa mún ẹ̀tọ́ wọn bá sọ ni wọn wọn bá fọ̀ wọn gbogbo wa tó jẹ́ ìwà jàǹbá ẹ̀rí lọ́wọ́ lẹ́yìn ọ̀rọ̀ àmọ́ àwọn àtàjọ mi èdè ènìyàn wọ́n jàmbá mi lọ́wọ́ wa kódà ọ̀rọ̀ jàmbá wa ń gbà ní ọ̀rọ̀ jàmbá lọ́wọ́ ọ̀rọ̀ jáde lẹ́nu ilé ọ̀nà sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu tó ṣe pé inú jàmbá wà níbẹ̀ àmọ́ dáadáa jáde lẹ́nu dáadáa jáde lẹ́nu ń tọ́ ṣe fún gbogbo pé yàtọ̀ pẹ̀lú sàgbẹ́fẹ́sà ìsọ̀ yìí sàgbẹ́fẹ́sà ìsọ̀kọ̀ yìí yàtọ̀ ní ìdìbò abẹ́rẹ́ yóò wúlọ̀ abẹ́wà ní ibi ọlọ́run tó ń lò tó ìgbà tó bá ti rí báyìí ọmọ ìyẹn tó bá wọ́n ní sí olùfẹ́sẹ̀ mọ òwú àjàmbá ó ti ta jí pé ìgbéyàwó ẹ̀ tó ń lò nínú ìgbéyàwó ọbẹ̀ ṣẹlẹ̀ tó ń lò lé tó bákan náà tí wọ́n rẹ̀ tó wù àjàmbá ni òun túmọ̀ sí wọn àti àà wọ̀nyí ayé orí ní tí ẹ̀rọ ìjọba ẹ̀rọ ènìyàn rẹ̀ nítorí burú ni pé kí ni wọ́n ti jàmbá yẹn ti wá tó lórí rẹ̀ àmọ́ ìyẹn ti jàmbá yẹn ṣe ó ti tètè ṣe kí ni ó ti tètè mú lọ́lẹ́kẹ̀kẹ̀ tẹ̀sí á ti tètè ní ọ̀dà ó ti túbá ọlọ́run wá ṣe láti gba túbá rẹ̀ ọlọ́run wá ní bàbá ní káàdé ní àríyìn kọ̀lẹ́kọ̀ọ́ fún àdínẹ́kùtà àyẹ̀yẹ̀ àyẹ̀yẹ̀ kólì la ṣe kó máa ṣe jàmbá ẹjọ́ ra mú ọ̀rọ̀ wọlé bí nínú ọ̀rọ̀ tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn tó máa ń sọ tó jẹ́ pé kí yẹn tí ìbá ṣe fẹ́ni tí ọlọ́run máa bá fi ẹ̀sùn rẹ̀ yé tọ́lọ̀ ń gbé ní yẹn bá ọ̀nà ọ̀dọ̀ àwọn afá súnà tó ti kọ́ lẹ́tẹ̀ fún ó lójú àwọn tí kì í kú sínú wàhálà ẹ̀ olójú. torí pé kí ni kí ni ẹ̀gá tí wọ́n bá ń sàlàyé rẹ̀ fún yàrá tí wọ́n bá ti kúrò láti fún un fúnra kúrò fún ẹ̀kọ́ ni wọ́n fi sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ìmọ̀ ìgbà wọn. tí wọ́n ti fọ́ ọ̀dẹ̀ fọlọ́ máa ọ̀rọ̀ lórí yóò wọ́n pé ìtàn burúkú táwọn sọ ìwé òfin rẹ̀ kí ni yẹn wọ́n ní ànábì Dawud ó ní ìyàwó ninety nine wọ́n ṣe lẹ́rọ ẹ̀ wípé ó wá tún ọ̀kan nínú àwọn ọmọ tí ó lè yọ ní ọlọ́rọ̀ ọ̀kan nínú àwọn àtẹ̀lé rẹ̀ wọ́n ní ó tún wá fẹ́ báyàwó tiẹ̀ náà ṣẹ̀dẹ̀ bá ti wọ́n gbọ́ yìí kí nìyẹn gàmbá ló wà lọ́wọ́ nítorí ọjọ́ ọgbọ́n mi ni pé àà. Ah, pẹ̀lú píríncípù rẹ̀ tó ti ní lọ́wọ́ rẹ̀ ẹni pé kọ́ńdà tó ti ní lọ́wọ́ rẹ̀ ike ọlọ́run wà náà ká nàìjíríà ní ìrẹ̀lẹ̀ yé ayé ẹ̀kọ́ ìlà ìka ni ní rọ́ọ̀lì ìrọ̀lì yà á òun ní ìyàwó rẹ̀ sílẹ̀ yóò tó wá gba títí yóò tó wá burú jù ní pé wọ́n á ní ìgbà tó fẹ́ gbà ọ̀ ọlọ́wọ́ ara ẹni ọmọ ọmọ tí ọmọ ọmọ tí ń tẹ̀lé àwọn àtẹ̀lé rẹ̀ ọwọ́ ara lójú ogun tó ìwọ ọlọ́jà rẹ̀ ìwọ lójú ìdòwò yìí lọ olú àlẹ́kọ́jọ́ olóòrùn tó wá tó sẹ́ẹ̀kì rẹ̀ pé kúta tó gbogbo ọmọ ẹ̀pá gbogbo ìgbà tó wá pátọ́ ọwá tẹ̀gbà ọwá gba ìyàwó rẹ̀ ẹ̀rọ ẹ̀sìn náà kí ló yẹ káàkà lọ́sì kọ́ ṣùgbọ́n ìlú ṣe ń da kíní yẹn mú nítorí wọn lọ sọ́ọ̀tù gẹ̀gẹ̀ ẹ̀rí ti dà bá òkú ṣẹlẹ̀ ọlọ́ba ní ẹlẹ́yìn àti ìkẹlẹ́bà ọ̀rọ̀

ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ nígbà tó kọ orí mi sọ̀rọ̀ torí pé àwọn ènìyàn ló yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ló wá bá àlẹ́bí níbi tí àlẹ́bí làwọn níbi tí ojú ọdún tó lọ́wọ́ wá rẹ̀ tó wá bá ẹni pé tó fẹ́ pé ó fi ojú ọ̀nà kalẹ̀ èyí tí wọ́n dájọ́ ọ̀hún àlejò tí sẹ́wá tí wọ́n wọ́n lórí rẹ̀ ẹ̀ka tó ti wọ́n dájọ́ bá lọ́wọ́ wọn rẹ̀ pọ́ọ̀tù ìjọ ìlàjì ńlá ìyàwó ìsúnìbì ìmọ̀lájọ́ rẹ̀ àwọn ẹni tí wọ́n ẹni wọn wá wá àwọn tó ń jà wọ́n àwọn ọlọ́dẹ yìí gba òun ẹ̀yìn fún ọba òun ti wà níbi ìṣọ́ọ̀bù rẹ̀ nítorí ti lọ́wọ́ bẹ́ẹ̀ ni bàbá ti àmínì ẹ̀rú wa bà sí dákàlú yìí bàbá ti àmínì ẹ̀rú wa bà sí kí so ẹ fi àtà ẹ mú ẹ̀rọ lọ́wọ́ pàpà jẹ́ ah, ah, á mi ẹ̀rú bà kódà tó lè lókè àti ẹgbẹ́ tó wá dọ́gbọ́n ló ṣe abúlé lórí mọ̀ wáyé ẹ ti gba ẹ ti à ah, wọ́n tó fẹ́lẹ̀ gbà wọlé tó kọ́ọ́lù dáadáa àwọn ènìyàn wá ní á mọ́ bẹ́ẹ̀rù mọ́ bàánú jẹ́ mọ́ tùlẹ́ẹ̀rì ni wá. àbí ìbára wọn kọ̀ wá lẹ́yìn. Bákọ́ ẹni bákọ́ báyìí dúró padà báyìí. Afẹ́yìnra wa ti ní. Èyí pé a rí pé àwọn táwọn ìkan mẹ́ta bù sí fẹ́ẹ̀ nìkan láàrin ara wa mẹ́ta wa gbà. Fáṣkùn bẹ́yìn náà báwa dájọ́ lè ṣàk ní ìdájọ́ lóru ọ̀nà tó ṣe mẹ́ta bù sí wàhíná ìlà ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀. ojú ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ la fẹ́ tọ́ wa sí. kẹ́rìndé kọ̀tùmáàlì ni àwọn ẹgbẹ́ àwọn tọ́lọ tí wọ́n wà ní màlákàánì àwọn tó pé màláìkà méjì lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kọ̀tùmáàlì náà bá mi pé àwọn èèyàn méjì ni wọ́n ń wọ́n ń jà kí n pè ní àwọn màláìkà wa. bàtà wọlé dáná tó fún ọ̀rẹ́ tán àlejò àwọn ìgbà lọ́yà ẹ̀rù jọ ìtọ́ba ní ìnà àádá àfi oníṣẹ́ rí ẹni kejì ní yìí làwọn tó sọ̀rọ̀ wá tó sọ̀rọ̀ tí wọ́n lọ tútù tútù nù àwọn òní túléwúrẹ́ ó ní ó ní ìyàwó 99 ẹni gẹ́gẹ́ báwọn o ò ní tún pé náà já tòwàlíyà náà jẹ́ tó ń wá ṣídà èmi sì ní ewúrẹ́ kan síbi ni mo ní àwọn yòówù ti gbé mo ní ìyàwó kan òun ninety nine fàkọ́lá ètò fi ní ìhà ọ̀wá ní kí n tó wá tó tó gbà ẹ̀yọ̀ kan yẹn lọ́wọ́ èmi wà á zẹ̀ ní ìfìlẹ̀ sọ̀rọ̀ kódà ẹnu rẹ̀ wá mú ó ti jù lọ níbi ọ̀rọ̀ ẹni kó mú ọ̀rọ̀ gbé kalẹ̀ jù lọ kò sí sí ìwúdá nítorí ni pé àmì ti dà ṣẹ̀fẹ̀ wọ́n fi pé à ẹnu bàbá eléwúrẹ́ kan tó wọ́n làmì ti ẹ̀ wà báyìí èmi tí mo ti lè ti náà ọlọ́run ẹ̀jẹ̀ sàgbàpọ̀ tí wàá tó wá mú ewúrẹ́ ti kan àwọn ẹ̀rọ bá ní àwọn ẹ̀rọ ìwọ̀n ni ọwọ́ ewúrẹ́ lọ́rùn tó bóyá فعزة نفي الخطاب قلت يريد أمر قلت بوري من إيدي أمر وقلنا الله فيها عبد لقد النبي داوود بعد داوود البرنة قال فصلي لقد ظلمك أقول تنبيه من سؤالي نعجيه هذه نعجك هذه نعجتك إلى نعجي تقول كي ومنه ewúrẹ́ tiẹ̀ wá ó fẹ́ gbà kó tiẹ̀ à ewu ewu àpòjú yẹn nìyẹn ọlọ́wọ́ anabi sàlẹ̀ kúrò ní anabi dàwọn ọmọ wa ilẹ̀ kẹsì ìrọ̀ nílẹ̀ kúrọ̀ ká táwọn tí wọ́n bá ń jẹ́ àwọn tí ọ̀rọ̀ ní ìfipapọ̀ mọ́ni tó ń jẹ́ ọ aláṣetọ́ńtọ́lá bójú wọn ló ti nìyẹn láyé kó bí wọn kó wọn yára báyìí wọn tó bá ti ń gbó pọ̀ mọ́ra wọn kó ló ń tọ́ pọ̀ báwọn yẹn ṣe rí nìyẹn òye ti fẹ́rẹ̀ kọ́ ọ̀wọ́n ní ilẹ̀ tẹ̀lé iná ẹ̀mẹ̀nu àwọn tí ìdí sábòjú fún ẹ tó bá ń bá ṣe papọ̀ olóòlà tó bá ń jẹ́ olùgbàsódodo wa ẹni ló sọ ìṣà wọn bá ti máa ń ṣe rẹ alẹ́bí làwọn ìwà ni wà kọ́ ní ló máa wò àwọn ènìyàn wọn kéré gan àyẹn tí ìsàbòjú fún ẹ̀kẹ́ bí wọ́n ṣe papọ̀ wọn kéré gan tó wọ́n ní ẹ̀hẹ́ bàbá ń lẹ̀dà òótọ́ ibi yóò ìgbà tó yá jẹ̀fán ìgbà ojú ti dájọ́ tọ́lá rẹ̀ ọ̀gbọ́n mẹ́ta àwọn àti ìgbà òun wá padà mọ̀ pé ẹ̀ anàmẹ́ fásitì àyìnbá ibi àdéhùn ní nǹkan tó ń dẹ́wọ̀n ní o àdéhùn ní ní ní o ọ̀sẹ̀ fara ọ̀gbẹ̀rú wọn wà foríjì ọlọ́run lọ́kàn olólùfọ́n ọba rẹ̀ wà àyàrá wà ṣẹ́rí padà sí ọ̀dọ́ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ìfọ̀rọ̀ fọ́nrán náà àwọn ọlọ́run ti gba túbà rẹ̀ wà ní ẹ̀rọ ẹ̀rọ ìgbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀fà ọlọ́run ẹ̀rọ ti gba àwọn tó súnmọ́ àwọn ọlọ́run pọ̀ jù wà ṣé kí ló máa hàn ó ní ìṣeré ti dáadáa lọ́dọ̀ àwọn ọlọ́run ọba ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí tàwọn ṣe wá dàrẹ́ǹtì àwọn èèyàn wá yí òun náà ń pè ní àwọn ìsirẹ̀lẹ̀yà àwọn israelite àwọn ẹ̀yìn àwọn israẹli àwọn ìyàwó àwọn ni wọ́n yí kiri ẹ̀ padà báwọn ó ní àlẹ́ ìyàwó tó ní àwọn ilẹ̀ ìpínlẹ̀ gẹ́gẹ́ ìtọ́lẹ̀ kan tó ipe wọn tó gba ti ọ̀kan náà àwọn ọmọ jẹ́ ọmọ ọmọ ẹ̀yìn rẹ̀ tó náà ni àwọn mẹ̀lẹ́kà kan bí ọ̀kan ti ní tó bá kún tiẹ̀ lẹ́mìnà ọ̀dọ̀ wa dájọ́ tán bàtọ́ lọ tán àlẹ́mìnà ọ̀dọ̀ wa lọ sí à ah! ní tó ń ṣe lé ní sílẹ̀ nínú. ṣùgbọ́n ti ní ní tó ṣẹlẹ̀ gángan kẹ́ òkú tẹ́ bá wù bẹ̀yìn ló pé àlẹ́mìnà ọ̀dọ̀ wa túbá. àwọn afáàní wà gbọ́nà ànàwó ànàmná sàkànnà. gbé ìtumọ̀ ní tó padà dá lójú kí ah, àtìsínà lélẹ́yìn òun tó bá ti kọ́ wọlé wọ́n ti kọ́ wọlé tó rò wọ́n pé bẹ̀rẹ̀ ara ta fún olóògbé kan ìdílé kan rò ti ro ìlú kúrò sí àwọn ẹni yẹn ṣùgbọ́n ti ní àpamọ́ tó kọ́lá nǹkan tó ń jẹ́ tí ń jẹ́ nǹkan ìta tí ò jẹ́ ìṣẹ̀fáwà èèyàn a máa jẹ́ ìṣẹ̀fáwà lẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀gá tẹ̀sí táwọn ní sábà fẹ́ olùkọ́lé náà lẹ́yìn tẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó jẹ́ àdánwò fún àmì ìgbà ọ̀rọ̀ yìí ó ní pé ó gbọ́ ẹjọ́ alákọ̀ọ́kọ́ báyìí ọkọ̀ ìdájọ́ ṣèṣì ni mo gbọ́ ẹjọ́ ẹni ọkọ̀ ní alákọ̀ọ́dún ah, ọlámọ̀ta ó ṣàwọn bíbọ̀ ó sì gba ó gba ẹran ó tún gba àá ilé ah, ah, ìgbà yẹn ń tẹnu ọ̀dà olóòtú bẹ̀rẹ̀ ọlọ́run ìṣègùn kí n eh, lọ sí ẹnìkejì ẹ̀ ọlọ́run sánú ní o wọ́n mọ̀ polisi ní o tó àwọn afáàní ìtumọ̀ rẹ̀ ní ẹ̀. ìjẹ́kì wa mọ̀ ní pé òun gbogbo ẹni tó wà ní pé àwọn kọ́nà ọlọ́wọ̀ dápọ̀ ìyàwó ní bẹ́ẹ̀. ìdàkóyàwó bá ti sàkóró obìnrin bá ní ọlọ́wọ̀ dápọ̀ rẹ̀ nílẹ̀. délẹ̀ ilé ọlọ́wọ̀ dápọ̀ mọ̀láyíkà tó mọ̀láyíkà ló wá oníjà méjì ni ọlọ́wọ̀ bá pè. délẹ̀ ilé wọn ni pé àwọn àlùmẹ́bí ọlọ́wọ̀ bá òyìn ìṣòro ní jàǹbá ìyẹn gbọdọ̀ dúró inú ọkọ̀ gbogbo tó bá jẹ́ mùsùlùmí kí àwọn tó bá jẹ́ ìlẹ́bí ọlọ́run o kò ìjàmbá fún yẹn. ọlọ́run wà lọ́yìn sáré ilẹ̀ èyí ni ayé àwọn ẹ̀ ló wà ní kò lẹ́kọ̀ọ́ káwá lè gbé àmìlẹ́bí ọlọ́run wà lọ́yìn ṣe jàmbá ọlọ́run wà lọ́yìn yẹ́ fẹ́ lóyún gbogbo ẹni tó bá ń ṣe jàmbá ilé ayé yá fi ìrìnà kọ́lá yọ̀ọ́ mẹ́rin kìlá gbogbo jàmbá tó dé wọn ó lòun ṣèwájọ ó ti wá ìkóní nǹkan lèdè ó gbèsè tó dúkìá ó dúkìá kí ni ó gbà àlẹ́ ti yẹn yẹ ọlọ́wọ́ bá ní ẹ̀yìn yẹn kí ni yẹn yóò fi wá tó gbìyànjú àti àwọn ẹ̀yẹ tí wàá ti àwọn ńláńlá kù. tó àwọn akókò ẹgbẹ́ ìgbésẹ̀ sílẹ̀ ní ẹ̀rọ àtẹ̀wò bàtà wọn ṣàlàyé àyà yìí wọ́n ní dábàá yóò ṣẹlẹ̀ sọ̀rọ̀ lẹ́nu wọn ní àdìgbà ó النبي صلى الله عليه وسلم ní pé àbúrò máa ń tẹ̀lé àti àyè ọlọ́pàá àdébì wa nínú àti ní sọ pé àyẹ̀wò bọ́ọ̀lù ilẹ̀ ògbólówó ilẹ̀ ìdá wà mìíràn àlùfáà mìíràn nínú àlùfáà. ipe nínú àwọn gbólóhùn ìwà jàǹbá tí ìrọ̀lẹ́ ṣe ní ayé tó di ẹrù sí ẹ̀rọ òun nínú ìjà ìyáma òun náà ní kí ọ̀rọ̀ ẹ̀ dúró ilẹ̀ kí ọ̀rọ̀ ẹ̀ dúró ilẹ̀ òun nílẹ̀ ilẹ̀ tí o ti jẹ ọ̀gá òkú ọ̀rọ̀ akọ̀tọ́wájú oṣù wẹ́rẹ́ òkúrú rẹ̀ nílẹ̀ nínú tí ẹ̀kọ́ tó sókùtù láyé oṣù jẹ̀rọ̀ láyé olóòrè wa ló ẹ̀sẹ̀ lẹ́tọ̀ àmọ́ ètò tó lè gba ẹ̀tọ́ olóòrè tí ọ̀rọ̀ balẹ̀ nílẹ̀. àmẹ́tọ̀tọ̀ lọ sọ́dọ̀ ti tẹ̀ jù ú na rẹ̀gìlẹ́yìn jẹ̀rẹ̀yẹ́yìn ti ń hàn wọ́n ní wàhálà rí lórí ẹ̀rọ ìgbẹ́jọra ìgbẹ́jọ ara wọn àbí lẹ́jọ dàwọn papọ̀ àbí wọ́n jọ nílé lẹ́jọ ara wọn fàyẹ́ ọ̀tọ̀ àhàbùkùnrin ní ṣàkóso ibi yìí ìran ẹ̀ yóò kọ̀dọ̀ àwọn ìgbọ́nsọ̀ nínú ìrẹ́lẹ̀ tó gbó ìtọ́ kíkiri ẹ̀rọ àwọn díẹ̀ nínú ìrẹ́lẹ̀ àdébí nínú ìrẹ́lẹ̀ fàyẹ́ ìdá ẹ̀fọ̀fà ìdá طوقني من سبع أرضين إلى يوم القيامة أنا بدي من يسمع يوم القيامة إن ترى عمرو جيران yóò wá dára ní gbogbo gbogbo sọ́kàn méjì gbogbo lẹ̀ méjèèjì náà ló ti mú wọn àti ọlọ́run dídí ní òṣèlú tó tó ọ̀nà ìpínlẹ̀ gbọdọ̀ gbẹ̀rẹ̀ láti máa gbé nǹkan orí nǹkan sọ́wọ́ ẹ̀sìn ẹlẹ́sọ̀ọ́ sọ́wọ́ yà kọ́nà àlẹ́ bìí sọ pé ẹ̀lẹ́mọ̀rún kíáná lẹ́wọ̀ ẹ̀ńdà àfihì mọ́ọ̀dára àlẹ́ bìí sọ pé máa fi àbùdá àbùdí kan ṣe lọ́wọ́ rẹ ẹ̀sìn ẹlẹ́sọ̀ọ́ kan wà lọ́wọ́ rẹ àlẹ́ bìí pàṣẹ tàhìlẹ́lẹ́ ìṣèlú ọgbà ọ̀nà àwọn ọba ń sanu ara gègé pé ẹ mọ̀ tó tó mọ̀ sí pé ìgbà tó ti ń kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá òun lọ sí owó rẹ̀ ní. Ipe òun padà pé ọ̀rọ̀ ọlọ́gà ọwọ́ àwọn ẹ̀jẹ̀ wọn fún àwọn òbí ọmọ ní ìgbọ́mọ tó ní ẹ̀rọ ìwòrò tó tọ́ wà pa ẹ̀rọ ìwòrò tó yóò wà lórí bíi yóò wọ́n ti fún àwọn ọ̀gá yẹn ó onílọ́kì onílọ́kì o èmi lọ sí o sàgá yẹn ti kọ àbúrú mi o àbúrú mi o ló fi ẹgbẹ́ ta padà yẹn mo dà sí àná òkè tó bá lọ sílẹ̀ yẹn bí àtúnjẹ wọn yóò ṣẹlẹ̀ yẹn bá ní òun yọ̀ dá wọn ní àhàlẹ́ àwọn ọ̀sọ́ dẹ̀ sọ̀rọ̀ àbí o yẹ ẹni yẹn má tó bá náà fámìlì rẹ̀ lọ́dún ṣé kí ni lọ́dà padà fáwọn fámìlì rẹ̀ kódà tó o bá ní sọ́gbọ́n fún owó tọkàn tó pé ẹnìkan ló ń fi owó yẹn rẹ sí mi tí bá ní mo sọ fún yẹn sí ẹ̀ máa ga ẹ̀ lẹ́nu yẹn kò fi kò fi pẹ́ ẹnì ọkàn lẹ́nu lórí ẹ̀yà onáàlì ó bá jáde yìí ní jáde tó bá dùn ní ẹnu ọ̀nà ti ìtúwájú ọkọ̀ kan fìyà wọn kò fi yẹn rẹ nìyẹn ọ̀rá kó yá fámìlì rẹ̀ náà òní mọ̀lẹ́bí tó ní ojoojúmọ́ owó yẹn ti dàrá ìdàrá tí ó ń yẹ pé wọ́pọ̀ ló ní bàrà rẹ̀ ní tó ní owó rẹ̀ kò ní bàrà tó bá ti bàrà fún wa lórí rẹ̀ kìí rẹ̀ tó bá ti pọ́n lọ ọlọ́run yóò fi ìfẹ́ ọlọ́run yà á ó ti fi bàrà fún òun ládàá rẹ̀ lọ bá ń lọ ẹrù rẹ̀ yóò ìyá bọ́ọ̀lù. الذي يفجر تحليله قبل أن يأتي لون لا ينفع فيه nítorí tó yọ kí owó òní owó òní ó dá padà mọ́ òní ló dá àmọ́ tí wọ́n mú ni pé wọ́n á bu iṣẹ́ èèyàn ó bu àwọn èèyàn wọ́n á bu iṣẹ́ èèyàn ó bu ìran ẹlòmíì ó di iṣẹ́ nìyẹn ẹṣẹ́ ẹṣẹ́ kalẹ̀ yìí ò ó náà ni ìyẹn lọ́dọ̀ bẹ̀rù pé ó ní àbáyà ní àbáyà wọ́n ti kò ní kan ní wọ́n ti kò ní kan torí nǹkan yẹ ọlọ́run ó bí ẹ̀rí ọ̀gbẹ̀gbẹ̀ àlùfẹ́yàmà òun náà ti pé tọ́lọ́run bá kọ̀ tọ́lọ́run fọ àwọn àlẹ́bí lọ́kùnrin yìí ṣe ìkìlọ̀ rẹ̀ lọ́wọ́ kí bá wà fún àwọn ọ̀gbọ̀n dé ìdí rẹ̀ àtọ́lọ́ ti ní wàlẹ́yìn yẹ ọ̀gbẹ̀rún yẹ ti dìnnà gbàlélá yẹ ọ̀gbẹ̀rún olùwà ni ẹni tó bá ń ṣe nǹkan tó ti kàbá fún ẹ̀dá kàbá ẹ̀ ọ́ dá padà ọ́ wọ́n dá padà nínú ìlànà ìyáwó tó abúlé òkè òní káyọ̀ ní àfọkàtà abọ́sídà bàbá rẹ̀ yẹn ẹni tí wọ́n wà níbi tẹ́ pàlẹ́ àwọn ilé àwùjọ yìí ibi iṣẹ́ lọ́wọ́ àmẹ́rin ọ̀rẹ́ ní owó kó jẹ máa kó jẹ ọ̀rẹ́ ní owó kó jẹ wọ́n ti máa kó owó náà lọ́wọ́ akó owó àwọn àwọn ilé àlájú bíi ah àlẹ́ àwọn ọ̀rẹ́ ní owó ọ̀rẹ́ ní owó kí ló kó jẹ ní ibi iṣẹ́ yẹn náà ni níbi kórè àwọn ambúrẹ́dì wọn á fún ní owó ẹ̀yìn wọn wá tó tó wà ní bọ́lá ah, àgbà bọ́lá kò ní fọwọ́ kankan náà rẹ̀ èyí ìbẹ̀rẹ̀ èyí ti òkàtà lè pè ní pé ìyẹn ń rí dáadáa ṣe tó tó a pé ìyẹn bá tó ní bẹ́ẹ̀ ní ìpè ojú iṣẹ́ lórí ọdún iṣẹ́ ìjọba ojú iṣẹ́ ìjọba tó ń ṣe ìyẹn ìyẹn àwọn ìlú ìlú iṣẹ́ ìjọba lórí owó rẹ̀ wà ní pẹ́ẹ́lí tí ọ̀nà ẹ̀sán ti pé ìjọba náà ló fúlàní bí àwọn ọba tó ń ṣe bẹ́ẹ̀ báyìí báwọn ti lọ lówó lò ọ̀nà ẹ̀sán náà ní kéde tó ń mú nǹkan tí ìjọba ò fún wọn pé ìjọba náà ló lé pàṣẹ fáwọn ilé lò èyí ti ṣe ìjàmbá ní oṣù ìjàmbá tá a ìjọba náà ló fúlàní ẹ̀ pé tó bá jẹ́ oúnjẹ yìí tó bá jẹ́ oúnjẹ yìí ti ń fọ èyí ìjàmbá tó ètò lọ́wọ́ máa náà bí àmọ̀ ìtura wọn ní ilé ayé bí ìwọ̀n ọlọ́wọ́ máa kí ó náà fẹ́lẹ́ fún ọ àgbóyè ọ̀sẹ̀ fún wa bí ojú ọjọ́ ti ń ṣe yìí mo ti bóyá kára dúró báyìí òun ti agbọ́dọ̀ náà àgbẹ̀wò máa tó ṣàyẹ̀ bí ó ṣe wá láǹfààní ọ̀pọ̀lọpọ̀ ikú wúlò fún wa ó jẹ́ sọ́dọ̀ bí omi fún wa ní ayé àti ní ọjọ́ gbèdé àti ìyá náà. ويشهد الله ورسوله أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. أجمع الوليد خلاص.